It's 86 on the beat. Mama dey tell me every day, but double your hustle. Ọlá kọ́ máa ṣiṣẹ́ irú wọn ló máa ń bébí sun, you got to hustle. Ọmọ tí kò bá ti sun, ó máa sùn. Kò sọ́run mọ́, orí mi dìde kí yá máa sùn. So I step out as a man to find my daily bread. I don't care what they say and I don't care what they say. I got to get some little way lie down for my head. Oya oh now make you hear you wanna fuck with me, you're dead so i'm gonna hustle till i'm paid No one left tí mo leave wàhálà yìí pé kò lè pay me. no be their fault ẹni tí kò bá nírú ẹni ni kò lè mọ iye ẹni wàhálà yìí say na fact me trust me i know the best say make you feed me so you still dey beat kí ló dé na abeg you feel me bro olówó láyé mọ àlàyé mi abeg you no be so kò sẹ́rẹ́ ní moscow no be play wàhálà yìí no be joke chill aláyé mi tó fẹ́ lọ bọ́m̀bẹ̀ iṣẹ́ ti yàtọ̀ ọ̀gbẹ́ni wo tó dé na monday ọmọ tó bá kówó délé làwọn bí máa yìn orí ẹni là bá bọ orí ẹni là pé sí ní títì when my eye don dey tea for the money uh, i swear killing go plenty egungun pushing ń bọ̀ ọ̀bọ̀ máa rí wo when i enter with my bentley gbogbo ojú ló máa rí ẹ máa mutí eh. kékeré la máa fún yín we go party a máa ṣáyé wàhálà everything for free Let it be kí ló dé náà take it easy ọmọkùnrin máa jábá fáriwo you no the lazy ajé ògùn ní sọ ajé ló mọ mi crazy on a basic kí máa kọ́ omi ní bẹ́ẹ̀lì waiting who can stop me when i'm vexing ọmọ tó ti ṣẹ́ ni kí ló kàn yín náà if i'm flexing oh god aláwùsá ti ra mọ́ọ̀nì kọ́ pé mi lówókọ bí olówó orí ọkọ̀ victory èèyàn ṣáà ni ronaldo èèyàn ni messi iṣẹ́ lógun iṣẹ́ àlùbáríkà tó pé blessing jẹ́ kó wọlé ni kó bá mi gbé because to be a man I said, God is not easy easy yeah. to be a man oh yeah to be a man oh to be a man is not that easy easy man not easy yeah love you understand now the kind of pain we go through. To be a man is not so easy, easy. Yeah, man, not easy.